من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي فرض الحاج وجعل له ميزة ليست في غير من الفرائض فمن كان حجه مغرورا رجا كيوم ولدته أمه فكان ذنبه مغفورا وأشهد أن لا إله إلا الله وأداء لا شريك لا وأشهد أن قاعدنا وقرة أعيننا محمدا عبده ورسوله وصفيه المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه الأخيار والتابعين له بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد إخوة الإيمان فيا إخوة الإيمان اتقوا ربكم واعبدوه وأطيعوه ووحدوه إن أردتم دخول الجنان ورمتم رضا الرحمن ورغبتم في السلامة من النيران فعليكم بالتوحيد الملك ديان وتحقيق العبودية والإيمان قال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ثم أما بعد فيا عباد الله اعلموا أن الله تبارك وتعالى فرض علينا الحج على المستعين على المستفي منا فهو فرض بالإجماع على المسلم إذا كان حرا بالغا عاقلا مستطيعا فإن كنت يا أخي المسلم قادرا على نفقة الحج بما يوصلك ويردك إلى وطنك زيادة عن دينك وأما تحتاجه لمسكنك وكسوتك ومؤونة زوجته وأولادك الصغار وغيره الصغار وغيرهم ممن عليك نفقتهم مدة ذهابك إلى الحج ورجوعك منه فإنك مستطيع يجب عليك الحج وأما غير المستطيع فلا يجب عليك ولكن لو حج صار حج قال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا فكما ثبت في الحديث أن رسول الله صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وإيتاء الزكاة والصوم رمضان واجل البيت من استطاع إليه سبيلا أخرجه البخاري ومسلم فاعلموا عباد الله أن لله سبحانه وتعالى حكمة بالغة في مشروعية الحج ومنها آه ما ذكرها جل جلاله بقوله ليشهدوا منافع لهم بقوله أعوذ بالله من الشيطان الرجيم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بعيمة الأنعام وقوله تعالى وليطوفوا بالبيت العتيق ومنها إهياء الشعور بلوادة الرابطة الإسلامية بين أفراد الأمة المسلمة ومنها التذكير, التذكير باليوم الآخر فإن اجتماع الناس في موقف واحد وعلى هيئة واحدة يذكر باجتماعه يوم الجمع الأكبر أبي رب الله kúrò lọ́dọ̀ ṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ìgbé lẹ́yìn tí a bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ wa tèní pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba wo ọba tó ṣe pé òun náà ló ájì ṣíṣe ó ṣe lọ́ràn ẹ̀yà ó sì ṣe ájì ní ìjọsìn kan tó tún yàtọ̀ sí àwọn ìjọsìn yòókù ṣe ẹ̀yà wa lórí ẹni tó kan ń Aji wo ni mabrur òun lè téèyàn ṣe bó ti yẹ kéèyàn ó ṣe tó wá fi jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ yóò padà sílé ẹ̀ níbi lílọ sí hajj yẹn tó bá wá délé padà yóò wá dà gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí tí ò tí ì kankan lọ́rùn agẹ́dùkọ́ náà wọn bá tó ṣe eléyìí ọ̀kan ṣoṣo ni kò lórogún kò sẹ́nìkan tó jọ o bẹ́ẹ̀ lásìkò jẹ́rìí làwọn àbàdájú pé atọ́kùn wa ìtutù ojú wa sísẹ anabi wa Muhammad ẹrọ Ọlọ́run ní jísẹ Ọlọ́run ní pẹ̀lú ayò ayò Ọlọ́run ní Ọlọ́run bá lẹsọ lágbè dìde láàánú gbogbo ayé ìka ìgẹ ajẹ ìjẹ tán orí tíṣà àlùbáríkà kọ́ máa bá anabi náà kọ́ máa bá wọn sọ ábà rẹ àwọn ẹni tí wọn jẹ ní eré tó náà bá kàn sàn wọn lẹsọ àbá anabi kíkẹ náà bá pẹ lórí wọn ò kọ́ máa bá wọn tó wọn tó ń rìn ìlànà anabi náà tí èdè ìjọ tó ṣe wípé mo ní dúkìá tó pọ̀ jáàtì rẹ̀rẹ̀ kí lẹ fẹ́ nǹkan yé mi mo fẹ́ kọ́ jámá lọ́wọ́ èló lẹ fẹ́ gbà ọjọ́ tí ò ní wúlò Allahu akbar gbogbo tó kójọ láyé lẹ́mí rẹ̀ máa fi balẹ̀ wípé ní kò sí níta náwó sí náwó wò tó níta wà bá tẹ̀ nílẹ̀ yá ni màá yí kó gbogbo òjò ayé lọ gbogbo ẹ̀ kò ju ayé lọ ẹ̀mí olówó mi àbalẹ̀ wípé àdísẹ́ kò sí ní tá a bá ń lé tọwọ́ wò lè tó nílùú àyè kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ní lóòótọ́ owó tó ní lọ́wọ́ máa jọ lójú ṣùgbọ́n òun gbàgbé pé èèyàn ń lé nǹkan mí gbà mí tọ́lọ́wọ́ bá bẹ́ẹ̀ fi lé lọ́wọ́ àbíyàjẹ́ èèyàn lórí ẹ̀ tówó tówó tó ní ọlọ́wọ́ mi dá wa lójú pé lọ́mọ ẹ̀kọ́jọ́ gbé dalẹ̀ kíámà dúkìá tó ní ò wúlò jọ́nà àbí tí a bá fi ṣètọ́ lọ́wọ́ ẹ̀rí mo bímọ tó pọ̀ àwọn ọmọ mi lọ́wọ́ nípò àṣẹ tí wọ́n pa fún wọn àwọn náà wọ́n tẹ̀lé ẹlòmíà máa fi ọlá ilé àbá fi báyàn lójú wọ́n bá sì yàn àwọn èèyàn jẹ tán nígbà wọn bá wá kó ọ̀rọ̀ débi tó ti yẹ fún wọn yàn wọ́n tún wá wọn kan pé à ṣé àwọn bàbá ni àwọn ni wọ́n tún wá sọ fún wa pé ẹ lọ́ọ́ bẹ̀ lé nígbà tó wá yẹ̀yàn jẹ tán torí pé kẹ́ni torí pé àwọn ọmọ ẹ̀ náà ló wà ń bẹ̀ ó lè jọ́ máa tẹnu bí ó sì lè jẹ́ àwọn ọmọ tí ó rà rírà tá a gbà lérò ni kó ti fowó rà wọ́n ó ti fi agbára tó ní ó ti fi rà wọ́n gbogbo tó ń lè máa bí rà àwọn èèyàn tọ́ba ti jọ́ pé nàìjíríà mẹ́lẹ́yìn òwúlò mo lọ́mọ tó pọ̀ òwúlò àfọmọtọ wa tọ wa kọ ní ìṣètọlọ́hún tí ìṣètọlọ́hún yẹn tí ó wàá wúlò fọmọ náà tí ó sì wúlò fún wọn náà jẹ́ wọlé kìámù ẹ̀yà ló sìn ọlọ́hún ẹjẹ́ àlọ́ páyà ọlọ́hún ọlọ́hún sọ fún wa kíkà páyà òun ẹ páyà ọlọ́hún ọba yìí ọba ọ̀kan ṣoṣo òun náà lọ́ba yín o ẹ sì jọ́sìn fún ọ bó ti yẹ ká jọ́sìn fún ọ ẹ̀sìn yẹn ṣe yẹ̀yẹ́ ẹ̀sìn yẹn sì ṣe kẹ́gbẹ́yalé ẹ̀rí ẹ̀sìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn lé ní kẹgbẹ́ ya lé lẹ́sìn lọ́dọ̀ ẹlòmíì àṣàlátù wo lè yá lọ àṣàlátù tí yìí làwọn náà máa lọ o àwọn èèyàn pọ̀ mbẹ́ ẹ̀ máa ra aṣọ dáadáa ọwọ́ ni kẹgbẹ́ ya lé subhanallah kódà wọn ẹlòmíì ti máa dọ́rọ̀ Masalasi gan masalasi wo lè yá máa lọ mọ́sálásí tiwa o àwọn máa ra a máa la sọ́mbẹ̀ lóṣooṣù a máa ṣe mítìn a tó máa dájọ́ mbẹ́ ẹ̀rí kan wọ́n sọ ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ di kẹgbẹ́ yálé ọ̀rọ̀ ẹ̀sìn orí báyìí o ẹ̀sìn ọlọ́run bó ti yẹ ká ẹ̀sìn ẹ̀tẹ̀lé àti ọlọ́run bó ti yẹ ká ẹ̀tẹ̀lé ẹgbàgbọ́ kan ṣoṣo lọ́wọ́ ọba àwọn gbogbo eléyìí tá à ń sọ yìí kò sẹ́ni tí ó tẹ̀lé o àyàfẹ́ ní tí wọ́n fẹ́ fún wọn wà lìjẹ́ náà ni ó bọ̀ eléyìí ẹni tó bá yẹ pé àlìjẹ́ lọ́wọ́ àlẹ́ mi ẹ̀ yóò sìn náà bó ti yẹ kó sìn ẹni tó bá yẹ pé ti ń lérò ní gbogbo tó ń bá kúlò láyà ní kọ́lọ́n sájọ́ náà wọ́n jásá lè jẹ́ nà yóò tẹ̀ láti ọlọ́run bó ti yẹ kó tẹ̀lé ẹni tó bá ní lérò yìí pé ànísá lè jẹ́ nà wọ́n fẹ́ kọ́rọ̀ mi ọjà sí kò ní da nǹkan kan papọ̀ mọ́ ọlọ́run lọ́kẹ̀kẹ́ àti nígbàgbọ́ yóò gba ìgbẹ́ ọ̀kan tuntun náà ni orí jẹ́ ni kò rí jẹ́ ni orí mu ni kò rí mu ni ìgbésí ayé ìrọ̀rùn dáadáa bó ti fẹ́ ni kò tí ì rọrùn fún tó ní yọgbà ìka àníṣẹ́ ọ̀kan ṣoṣo náà ni ẹni tí bá fẹ́ kó wọ́n ní ọ̀nà ọlọ́wọ́n báyìí tí sì ń sojú kòkòrò kó wọ́n là níbi ìyá náà ọmọ àdánwò ń o kó mú ọlọ́wọ́n báyìí kó mú lọ́kan ṣoṣo kó jẹ́ kí ìgbọ́n rẹ̀ lẹ́rú tí ó máa jọ́sìn fọlọ́wọ́n ọba tó sì gbọ́ lọ́wọ́ ọba fọlọ́kan yìí kó jẹ́ pé àṣeyọrí bẹ́ẹ̀. kọ́ wà nínú ẹ̀mí o nínú gbogbo ose o torí pé bá lè kọ́ náà ń gbogbo àwọn èèyàn pàtàkì kọ́ ní gbogbo ẹ̀yìn èèyàn pátá o ẹ máa jọ́sìn fún ọlọ́wọ́ ọba yẹn ọ̀kan ṣoṣo o ọba yìí òun tó ń ara òun fún yín ẹ náà lòun àwọn tó ṣáájú yín àwọn tí wọ́n ti lọ ọ bí ìgbà tí ká pé ọmọ ọdún kan ọwá dúró lẹ́gbẹ̀ẹ́ òpó ẹ̀rí àwọn náà níbo káwá ọmọ ọdún kan sẹ́gbẹ̀ẹ́ inú àwọn ẹ̀dá kan tó kọ́kọ́ ṣáájú wọn ṣe rí nìyẹn nẹ́bí wọ́n ní òmìnira ẹ̀rí inú àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ wọ́n bọ̀ ọkà gbé ọ ńlẹ̀ báyìí inú àwọn ẹ̀dá katọ́lọ̀ ti dá ṣáájú nìyẹn ìwọ kí wọ́n á nìwọ́ jẹ́ kí lọ jámá tí wọ́n fọmọ kọ́kọ́ bẹ̀rù ọlọ́run kọ́ tẹ̀láṣẹ ọlọ́run tó máa dúró lórí pé èyí tó bá wúwọ náà ló ṣe ọlọ́run pa yín láṣẹ o ọlọ́run ni ẹ̀sìn òun ọlọ́run òun tó ẹgbẹ́ òun lòún da yín àtàwọn tó ṣáájú yín náà bí wọ́n ti lébọn léèkánná tó bí wọ́n ti lágbára tó bí wọ́n ti lo ọlá tó bí wọ́n ti lo ipò tó òun náà lòún mọ̀ dá wọn tẹ bá wá sin òun ọlọ́run tó ti yẹ ká ẹ sin wọn ẹ jẹ́ pẹ̀lú olùbẹ̀rù ọlọ́run ẹ̀yẹ́rú sí ọlọ́run ẹjá lọ ọmọ ìpè bá àlejò ọlá ọmọ sí ájì ṣiṣe ó ṣe gbogbo ẹni bá lágbára láti ṣe bá àlejò ọlá ó ṣe o lórí tí ta kò àwọn àbá wípé ní yẹn èyí tọ́ka wà náà ni wípé yóò wá jẹ́ ìyọ̀ràn fẹ́ni tọ́lọ̀ bá fún lágbára tó o bá ti jọ́ ọmọlúwàbí lábẹ́ ẹ̀dá fẹ́ pẹ́wọ́ ọlọ́run ló ṣe ti bàlágà tí làákà yìí sì ń bẹ lórí rẹ sì fún ọ ní ìkápá gbogbo ń tá a máa fi rọrùn láti lọ lè lọ owó fíṣà ni owó tíkẹ́ẹ̀tì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ owó ilé ìgbé lọ́hùn ni owó tó ń ná tó fi dé ni tó ní tó ń wọn lọ tọrọ bára gbogbo àwọn eléyìí eléyìí ni ti Islam tó ṣe lómi fún wa èèyàn lágbára eléyìí bákan náà ó tún ní ìtàwọn ará ilé rẹ̀ ó jẹ nígbà tó ń lọ ìyàwó rẹ̀. o nítorí pọ̀ ńlọ àìjì ọ wà nítọ̀ ẹ dápẹ́ má bínú kúmù ẹ ẹ ṣe sùúrù àjì yìí náà ni ọ̀rọ̀ àjì yìí náà ni ẹ̀ ní jẹun tábìlì ẹ dápẹ́ ẹ náà sá máa gbà wẹ̀ àjì kọ́ ilé ìlú ńlọ lọ sí o orí kọ́ kọ́kọ́ sí àjì lára ìyàwó rẹ kí ìyàwó rẹ jẹun káwọn ọmọ rẹ jẹun tí ọba wa yọ ti àjì gbà náà tọ̀ jẹ́mi rẹ wà mẹ́pẹ́ mi náà fẹ́ ṣe láyé ṣùgbọ́n lọ ní kó ní kápá eléyìí oúnjẹ táwọn ọmọ rẹ jẹ tí wọn náà jẹ oúnjẹ táwọn ọmọ rẹ oúnjẹ tíyàwó rẹ oúnjẹ wá ńlẹ̀ ọwọ́ alówó tó sẹ́kù kínyìn òfin lọ Aịt, òun lọ dáa jù nínú ẹ̀sìn torí pé kíni ara àwọn ọ̀ràn yẹn ni. jama wa ọlọ́wọ́ bá àlejò ọlá òun fúnra ẹ̀ ló ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé ọsàn náà al ọ̀ràn yẹn ọmọ ènìyàn tó bá ti ní kápá. nítorí lè gbé lọ hajj tí ó gbé bọ̀ tó sì jẹ́ sí pé àwọn tí ó fi wọn àní máa tọrọ jẹ kótódé ọlọ́wọ́ bá lè pè lága lọ́sọ̀ eléyìí bá wá rí bẹ́ẹ̀ lọ́kùnrin lóbìnrin wa ṣé gbogbo sínú ẹ̀mí pé ọ̀rọ̀ tá a máa fọwọ́ yẹpẹrẹ mú àti sọ láwọn àgbà wọn ti ń sanwó kalẹ̀ àti oníbùkátà tí wọ́n sọ wípé ọ̀rọ̀ mú kéésì tọ́mọ awọ ẹnìkan pé lọ sí àjì ọwọ́ awọ òfurufú yìí pé àhà ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ò náà lọ sí àjì ilé mẹrẹntì mẹ ní pé látijọ́ yìí náà títún lọ sí àjì tiẹ̀ nu tiẹ̀ lọ́bọ̀ ọ́ ìsọkúsọ ọ̀ ń sọ yẹn tẹkutọ́ náà bá sì bí ọ pẹ̀lú tó ń sọ yẹn olè mọ́tara rẹ̀ láti jẹ́nà gbogbo orúṣẹ́ olóore mi tó kò lè ṣe sẹ́kọ̀ọ́ sáà ti fọwọ́ ara lé rẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́mi kò sì lọ ń kò fi fi pa wọn à ètò pàtàkì gbìgbà lọ́lọ́wọ́ ètò pàtàkì nínú sẹ́tà kéèyàn ṣe òun náà lọ́lọ́ ṣe wò torí pé bẹ́ẹ̀ náà ló fi di mọ́lẹ̀ nínú àdìsá anábì sallallahu alaihi wasallam anábì sọ fún wa pé lọ́mọ ìpè ìsìláàmù wa ká tó máa sọ pé mùsùlùmí ni ọ́ a máa ń lórí òkú márùn kan ní o gbogbo sẹ́yìn kú ọmọ wà lábẹ́ márààrún yìí ni gbogbo sẹ́yìn kú yọ wà lábẹ́ márààrún yìí yọ tẹ̀lé wọn ni o àkọ́kọ́ mbẹ ni kéèyàn gba ẹ̀kọ́ kan ṣoṣo lọ́lọ́run kó sì gbà pé ànágbèwà Muhammad ojúṣe Ọlọ́run ni eléyìí là kọ́kọ́ tẹ́lẹ̀ ìbá dúró òun nìrún rẹ̀ tó lójútùú ṣùgbọ́n pọ̀lọpọ̀ náà ẹlòmíì lé nínú ọlọ́run akínrun ni wọ́n ti wó níbi ìgbà Ọlọ́run ọba gbọ́ wọ́n ti wó níbi ìgbà Ànábì sallallahu alaihi wasallam lójúṣẹ́ torí pé wọ́tọ́ ọlọ́gbà Ànábì lójúṣẹ́ tí wọ́n lá Ànábì sọ báyìí tó oníkẹ́lọ́kọ̀ pẹ̀lú fún Ànábì sọ báyìí tí wọ́n bẹ láyé àwọn agbẹ̀sìmọ́pòfin àwọn àkókò máa fi jẹ́ mùsùlùmí léyìí tó sì jẹ́ sí wípé bí ànábì ti ṣe bọ́ ọ̀rọ̀ àṣọ àbá ti ṣe bọ́ wọn o agbẹ̀sìnkòfin lànábì agbẹ̀sìnkòfin làwọn sọ àbá agbẹ̀sìnkòfin làwọn tó tẹ̀lé àwọn sọ àbá tí irun bá dúró tàbí pàbùkọ́ lọ́wọ́ bá gbọ́ bá dúró dáadáa lọ́kàn irun tí irun náà bá wá dúró. lẹ́yìn ìgbà tí ìgbọ́ náà gbọ́ ìgbà nẹ́bí tó déédéé tínú náà wá yọ zaka ńgbà náà zaka kẹta bẹ́ẹ̀ náà ni òkú kẹrin ní òun náà ni ààwẹ̀ gbígbà tọ́lọ̀ ń ṣe lórí gbogbo àwọn ń sọ yìí orí púpọ̀ kan ni ó sì lẹ́yìn eléyìí ọkẹ́ ká lọ sí àjì fẹ́ni tọ́lọ̀ bá fún nígbà láàyè bẹ́ẹ̀ tọ́lọ̀ fún lágbára déédéé agbára tá à ń sọ lẹ́ẹ̀kan òun náà lẹni tí ó ní owó lọ́wọ́ tí ó gbé e lọ tí ó gbé e bọ̀ tí àwọn aráalé rẹ̀ ló sì níwà lébi tí ó fi dé èyí tẹ́lẹ̀ mi máa ń kà sí ẹlòmíà ní à ti náà ẹ̀ẹ́ ṣé ọjà ọjà awórobo tí ń ta iná ni màá tún wọn tà àbí lábẹ́ jíbojú ojúmi tí ti ń lọ bí sẹ́yìn náà tó náà bá tún padà sí àbí dírábà tí ń sèyìn náà ni ìbẹ̀rẹ̀ náà bá tún padà sí tí ní mọ́tò fúnra mi owó tí mo kójọ yìí kíkọ́ lọ fi ra mọ́tò gbàtọ́ ọ̀ máa ti ń jẹ́ ájì ló fi ń ronú báwọn gbàtọ́ ọ̀ máa ti ń jẹ́ ájì náà ló fi ń ronú báwọn. ariwo tó mọ kọjọ yìí kí wọn pẹ mi lọ ájì kí n dájú wá mílíọ̀n fún ájì ha ẹgbọ màá kọ lọ ra ilẹ̀ náà ni o màá kọ lọ kọ́lé náà ni o kakọ́lé ọ̀dà káralẹ̀ dà kánímọ́tò dà ṣùgbọ́n ájì lílọ ọ̀dà jùlọ o ájì lílọ sẹ́kẹ́ni jùlọ nígbà tá ẹjẹ́ àlọ́ ọmọ ìfẹ́ ọlọ́wọ́n ọba tó dá wa tó ṣe ájì sì ṣe lọ́nà yẹn ó ní àwọn ìdí tó fi ṣe lọ́nà yẹn ọwọ́ alẹ́ yé wọn ó sì lè má yí ọ nínú ẹ̀ eléyìí tí ọlọ́wọ́n ọba àlẹ́ kan lásán fún wa nínú ẹ̀ ọlọ́run sọ ní Al-Kùránì yìí pé a ní kẹ́ ẹ máa lọ ájì kẹ́yìn náà ò lè bá a rí àwọn àǹfààní àwọn àǹfààní tí ó máa jẹ́ ti yín bẹ̀ lábíkẹ́ torí rẹ̀ máa lọ sí àjò. inú àwọn àǹfààní tí ó wà fún wa ń bẹ àkọ́kọ́ ń bẹ ni wípé láàdá ẹ̀san tó tóbi ń bẹ fẹ́ bá àjì nínú àwọn àǹfààní tí ń bẹ ń bí kéèyàn lọ sí àjì ọlọ́run tún lè ní kéèyàn orówó ń bọ̀ àwọn tí ń gbé bẹ̀ tí wọ́n ń ń bẹ̀ náà kò sáfúrú ṣe aráàmù fún wa nígbà tí ti àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe kọ̀ọ̀kan gbọ́dọ̀ lọ ṣùgbọ́n tó wò náà bá wà ń bẹ tó ṣe bọ̀ lọ náà láwọn tó yẹ pé wọ́n ń pé bẹ́ẹ̀ àsìkò àjì yìí pẹpẹ ọ̀rọ̀ ńlá kan tó fún wa ọlọ́run tó ní kẹ́yìn gbogbo àwọn àwọn àwọn nǹkan wọ̀nyí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn àǹfààní wọ̀nyí náà kó lè ti nínú tá torí ẹ̀sẹ̀ àjì ní ọ̀ràn yẹn nìyẹn ọlọ́run tó ní torí ẹ̀sẹ̀ àjì lọ́ràn yẹn òun náà ní kẹ́ ẹ lè bá a máa dákọ ọlọ́run kẹ́ ẹ lè bá a máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn ọjọ́ bíi mẹ́ta kan títún bẹ lẹ́yìn ọjọ́ tá a bá gúnra tá a máa lọ lè ṣe àdìkárù tá a máa lọ lè dúkò lọ́rùn téèyàn máa wá ṣe àwọn oríṣiríṣi àdìkárù eléyìí tó lọ́wọ́ bá àlejò ọlá tó ṣe lómi fún wa tá a nàbì sallallahu alaihi wasallam tó sì yàn láàyò fún wa. bákan náà nínú ká pẹran gbogbo àwọn ìjọsìn tá a bá ṣe ní ààyè yìí ládàá tiẹ̀ ó tún pọ̀ ju tá a bá ṣe ní ilé wa lọ ẹ̀rí ó pọ̀ ju tá a ṣe nílùú wa lọ ó pọ̀ ju tá a ṣe ní orílẹ̀-èdè wa lọ àwọn ládàá wọ̀nyí ká lè bá a rí nínú tọ́lọ̀ fi ṣe àjì lọ́rọ̀ yẹn nìyẹn bákan náà ká lè bá jẹun tí ọmọ lọ lè rọ kiri ká lè olúwa bákan náà nínú ikímọ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ni kó kálukú wa náà ká lè bá a máa yé kíni ká lè bá a máa jí feeling tí ọmọ wà lára wa yìí pé agẹ́sí pé tá a bá ń sọ̀rọ̀ mùsùlùmí àgbáyé ẹ̀rí mùsùlùmí àgbáyé a máa sọ fún wa yìí pé kí ni wọ́n o ọ̀kan ṣoṣo náà ni mùsùlùmí àgbáyé ọ̀kan ṣoṣo ni mùsùlùmí àgbáyé mùsùlùmí àgbáyé ò ṣe kí o mùsùlùmí àgbáyé ò pé méjì ọ̀kan ṣoṣo náà ni bí mùsùlùmí tó bá kú ní nàìjíríà tó dé orílẹ̀-èdè míì mùsùlùmí náà lájọ máa jẹ́ látara eléyìí bẹ́ẹ̀ bá wà lọ́lẹ̀ ṣiṣẹ́ hajj gbogbo wa náà là ń pàdé mbẹ̀ a máa wá rí wípé dúdú ni funfun ni pupa ni gbogbo wa náà pátá àwa torí nǹkan kan gbogbo wa péjọ lórí pé kíni lórí pàwájọ́ sì mọ́nà ọba láàyè wo láàyè kan ṣoṣo ẹ̀rí kẹjẹ̀má ààyè kan ṣoṣo náà ni gbogbo wọn péjọ sí ìṣesí kan náà gbogbo wọn wà bójú kò lówó tó kọ̀ wá ní jíjẹ́ tó gbé ara mi kó a lọ pé tàwa àwọn akọjá káwọn gbé ara mi wọn náà yọ pàtàkì náà lè báyìí náà ni aṣọ funfun náà sì ni wọn náà lò ẹ̀rí wọ́n gba ẹ̀ta wa àwa àwọn olè lọ aṣọ ń bù ẹ̀rí níjọ́ náà bákan náà ni gbogbo owó rì kò sólówó kò sí tálíkà kò sọ́ba kò síjòyè ó kálukú wa bákan náà láwà lórí ìṣesí kan náà láàyè kan náà tá a sì máa jọ́sìn bọ́ lọ́wọ́ bọ́ nínú tí ọlọ́run tó ṣe àjì lọ́rọ̀ yẹn torí ẹ̀ ó kálukú wa náà pípéjọ yìí. yóò lè jẹ́ ká máa rántí wípé ọjọ́ kan bẹ ti ń jẹ́ ọjọ́ gbẹdàlì kìámù ẹ̀rí nínú tọ́lọ̀ tó lẹ̀ sí àjì lọ́rọ̀ yẹn nìyẹn o tọ́wọ́ ajé náà lọ́wọ́ torí ẹ̀ lọ àjì tọ́lọ̀ ni wípé a níta àbá ń kà fún wa láti jọ gbogbo owó péjọ wájú bídíwù kọ ẹ bídíwù kórì rẹ ó kó le tó kàn rí ó le tó nígbà tí gbogbo yín bá sùn ní tẹ́ǹtì ní Mínà tó o bá yìí sì jí tó bá rí tí gbogbo yín tágbọ́ fúnfún lọ sálálú ó gbogbo yín ti dòkú ni ẹ̀rú ó bà wọ́n náà wọ́n pé ọjọ́ yìí ń bẹ lóòótọ́ kí wọ́n lọ mọ̀ mẹ́ ó látara ilé ajẹ́pẹ́jẹ́ máa jẹ́ máa ti ọjọ́ náà kalẹ̀ tọ́ ẹgbẹ́ náà lọ lọ kó ten million rà àbí lọ lọ kó iye tí wọ́n ń lọ àìsí tọ̀ lọ kó rà àdìjẹ́ náà kọjá bẹ́ẹ̀ èlé ló fi ra àdìjẹ́ náà èlé ló fi ra àdìjẹ́ náà tí ò fi ọ gbogbo ẹni náà bá ná tóbi jẹ́ pé ọlọ́run ní kọ́ ọ̀rẹ́ ọ̀tá àdìjẹ́ náà kọ́sọ́ọ̀tì o torí pé àdìjẹ́ náà kì í ṣe o nínú ilé ìta wa ń sọ yìí kí wá sẹnìkan ló kó fún ọ̀nà náà ni ìwọ náà ló ní àwọn àǹfààní tó rí bẹ́ẹ̀ mìíràn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abẹ́rẹ́ ọ̀bàtà lánàá àná ẹ̀ ájì ọdún yìí náà ti ju o láàyè ibi tá a dé yìí ọlọ́mọsá ká wa náà fún ẹ tí ó sì ájì lọ́dún ni tó sì gbà ní ìjọsìn fún wa bẹ̀rẹ̀ àmọ̀tíkẹ́ yàrá rahman allahumma alẹ́ nàlẹ́ hakọ̀ hakọ̀ wọ́n ti kọ́nà tìbà wọ́n الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين وبعد فاعلموا عباد الله أن الله تعالى لم يؤخر فرضية الحج عن بقية الفرائض إلا لحكمة عظيمة من ربنا العقيم العظيم كما أشار إليه العلماء فقال أن الصالح بن فوزان رحمه الله رحمة واسعة كما أشار إليه أن الصلاة إماد الدين ولتقررها في اليوم وليلة خمس مرات ثم الزكاة لكونها لكونها قرينة لها في كثير من المواد ثم صوم ذكرها كل سنة مدة الشهر بين الشهور السنة وإنما وإنها واجبة متعلقة بالاستطاعة مرة في العمر إلا أنه مرغوب فيه لما يحصل عليه العبد من الأجور والغفران فهو عبادة تشمل مالية وبدنية حيث يحصل العبد مكة في وقت محدد لأداء مناسك مخصوص وليست بسفر السياحة كما كانت عند البعض الجهال الذين لا يعرفون قيمة الحج الذي قال عنه رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله عنه تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبز الحديد والذهب والفضة وليس للحج المبرور ثواب إلا الجنة أخرجه الترمذي وعن عائشة رضي الله عنها قالت نرى الجهاد أفضل العمل أفلا نجاهد قال لكن أفضل الجهاد حج مبرور أخرجه البخاري فقال فولون ọba tí ń tọ́jú فقال ayé lápapọ̀ kọ́mọ bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad kọ́mọ bá wọn sàhábà rẹ̀ àti gbogbo àwa tí fi dáadáa gbogbo wa rúṣin ọmọ ọlá tó fi aj tó fi sí ìparí àbí tá a kò fi sí gbẹ̀yìn nínú àwọn nǹkan nínú àwọn nǹkan tó ṣe lọ́ranyàn fún wa nínú ìjọsìn wa tẹ̀pọ̀ ẹ̀rí pẹ̀pẹ́ àwọn kan àpọ̀ tí wọ́n síwájú ọlọ́run tó ṣe léyìí ọlọ́run bá náà ọba ọ̀jọ̀gbọ́n mẹ́ni ó sì ní ìdí torí ẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bá àwọn àfáà ti tọ́ka sí pápá jùlọ kánú àwọn àfáà bá sọ́ọ́lì fún fọ̀zán wọ́n jẹ́ ìwà ìpẹ́ síbẹ̀ náà rí pé irun òpó kan ní nínú ẹ̀sìn bó sì òpó kan nínú ẹ̀sìn wọn ẹ̀ máa rún ni lójúmọ́ wákàtí máa ni lójúmọ́ tí ó ti ní kókí o. bẹ́ẹ̀ náà zakatari yẹn òun náà jọ́ra yẹn kọ́dà lọ́pọ̀lọpọ̀ àyè nu alukur'an bọ́lọ̀ bá ti sọ̀rọ̀ ọ̀run tán yóò fi zakata lé ni. bẹ́ẹ̀ náà ni ọlọ́run tún sọ̀rọ̀ àwẹ̀ náà àwẹ̀ àríkóhùn ní ẹ̀ẹ̀kan náà lòun náà lọ́dún oṣù kan ní láàrin gbogbo àwọn oṣù tí ń bẹ nú ọdún kan ẹ̀ wá rí àjì ṣíṣe ìjọsìn àjì. òun náà jọ́ ọ̀nà yàn lọ́nà tó ṣe wípé òun so bá lágbára ẹ̀rí bá o bẹ́yàn bá lágbára ó so mọ́ bẹ́yàn bá lágbára ẹ̀ẹ̀kan wá lọ́jọ́ ọ̀nà yàn fún ni nínú sẹ̀mí ẹni ọjọ́ ẹ̀ẹ̀kan nínú sẹ̀mí ẹni ṣùgbọ́n bó ti jẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́jọ́ ọ̀nà nì náà ọlọ́run torí àwọn ẹ̀san ńláńlá àwọn àforíjì àwọn anú ọlọ́run tọ́wọ́ yẹn ọmọ àtẹ̀ téèyàn bá jẹ́ ni tí ń ṣe ájìlera wọn. ẹ̀já lọ́mọ ìfẹ́ ájì ṣiṣe ìjọsìn kan ní tó ṣe pé ó kó owó ó kó sínú ó kó tó fi jẹ́ sí wípé òun fi yàtọ̀ ẹ̀yìn lówó ọmọ kódà kí n lati láti mọ́ láti jẹ ìta mo jẹun gbẹ̀yìn ọ̀ràn yẹn ni kò kírun ṣùgbọ́n tó ti lówó ájì ọlọ́run ò ní fìyà rẹ̀ jí ọ́ pọ̀ lọ ẹ̀ríkà pé lówó lọ́wọ́ èyí ọlọ́run yóò kí bílà káyọ̀ bá ti bẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àjì ṣiṣẹ́ ní ọ̀ràn yẹn ní lóòótọ́ ṣùgbọ́n ó fi kíni o ó fi àwọn àyàfi kan sí i bó ti wá rí ọ̀hún náà mo wá lówó mo lówó nìkan náà kọ́lé yẹn fi ṣe àjì bó o bá lówó náà bẹ́ẹ̀ bá dọ̀hún èyí ọmọ yìí pé iṣẹ́ bẹ́ẹ̀ fẹ́ni tó wáyé kó ní ládàá o fẹ́ni tó wáyé kó wọn ládàá tó jẹ́ kó ṣe àjì kò ẹ ò rí pé hajj ṣiṣe bẹ́ẹ̀ ọba ṣe hajj èyí ò ní lérò pé òun fẹ́ lọ sí mọ́kà ìlọ mọ́kà náà wà ní ó ti ní àwọn àsìkò tá a sì lóbi tá sọ àwọn eléyìí ẹlẹ́mìnira yóò gbà á tí gbogbo àwọn pé mọ́kà là á lọ ni bó ṣe bó ṣe lajú mọ nípa àlámọ̀dé ọ̀rọ̀ ẹ̀sìn ló kó rún àrùn bẹ́ẹ̀ àwọn kan bẹ lẹ́nìí àwọn náà ó ti gbádàgbà wọn ní Pakistan làwọn kọ́kọ́ lọ káwọn tó lọ hajj àwọn àmì náà bẹ àwọn ní Senegal làwọn kọ́kọ́ lọ báwọn bá ti lọ sí Senegal èyí wọn kọ́ pàtàkì lẹ́mìí àwọn ju àjì lọ gbogbo àwọn eléyìí náà bẹ láyé lórí òní torí ìdí eléyìí iṣẹ́ àjì ó wá lásìkò ibi tá a ó lásìkò tá a máa lọ ó sì níbi tá a lọ èyí tó tiẹ̀ súnmọ́ ṣé báwọn kan náà fẹ́ dárọ́ kan ẹ má dárọ́ kan náà lẹ́ẹ̀ ń bá dàgbà kan tí wọ́n lẹ́yìn tó bá ti wá bẹ̀ tó bá ti fẹ́ tà wá bù náà. ó ti tàwáàfù kàábà náà subhanallah làwọn ti sọ eléyìí ọmọ ìjà nìkan tó ọjẹ o tó ọba fẹ́ sọ pé ọbẹ ṣe àjẹ ti ṣe o o si lásìkò tá a máa ṣe kódà ó sì nírú ìran ìjọsìn tá a ṣe ti se ti ti o. ó ti ní òdùn sẹ́ńtà nẹ́bí ṣe tó sì fi lélẹ̀ tó yẹ pé tó bá ti ájò irú àwọn sẹ́yìn náà ló gbọ́dọ̀ ṣe jẹ̀mọ́ ẹjẹ́ àlọ́ ọmọ ìpẹ́ ájì ṣiṣe kìí ṣe ìrìn àjò afẹ́ o kìí ṣe ìrìn àjò afẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé bí ìrìn àjò afẹ́ náà lọ jẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ipa pàtàkì tí ọlọ́run torí egbe gbé fún wa wọn ò máa kan ròyìn pé kéèyàn kọ́ máa lọ lè ka twenty story thirty story ni ẹ tí wọn yẹn orí building yẹn ah thirty story ni wọn kà á ah o ò rí o ó ti di adìẹ òun ni wọn gbé síbẹ̀ fún ọ pa ẹgbẹ́ lẹ́yìn ọ. nígbà tó wa délé wọn wá sáré gẹ̀dígẹ̀dí ò ní ní ládà kankan wọn bá sì fẹ́ máa rìn káàkiri ọ̀hún náà ni ó rí àwọn ibi tó ò rí rí láyé kódà àwọn tí wọn bá wá látàwọn Ọlọ́run abẹ́ọ́ atúbíọ́ lẹ́ẹ̀ka sí ibi tá a dé yìí mọ́sá àṣẹ ibẹ̀ ní rọrùn fáwa náà yóò jẹ́ lílo lọ́dún fáwa náà àti gbogbo ẹjọ́ tí ìlọ́kọ́ lọ́nkọ́ sí rọrùn bẹ́ẹ̀ kò tí ju abẹ́ ọlọ́nkọ́ lọ́nkọ́ mọ́sá gbà bẹ́ẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa. nínú àwọn tó ti lọ ní tí wọ́n jí wọ́n yé wa wa tí wọ́n sì máa bára wọn sọ̀rọ̀ ẹnìkan náà wà tẹ ọmọ USA kápàdé kan àwọn jọ wọ́n sọ̀rọ̀ ọmọ USA wọn pé bóun ti bọ́lọ̀ ti ní fún un nígbà láàyè kóun náà lè tọ́ káàkiri ní USA kóun ó tọ́ káàkiri ní Amẹ́ríkà òun rí àwọn bíúdì kan ní Saudi bíi òun ò rí ó fi hàn yí pé àwọn structure tí ó wà lọ́hùn yóò wà attractive yóò máa ṣojú lọ́yìn dépò pé tọ́ ọ bá ti mọ pàtàkì iṣẹ́ tọ́ ọ lọ́ọ́ ṣe ntọ́ ọmọ wò káàkiri ntọ́ ọmọ wò káàkiri ọmọ rí àwọn oríṣiríṣi àwọn nǹkan tó yẹ pé tọ́mọ́ ọmọ sọ fún káàkiri báwọn mọ́kà fáìn àmọ́jọ́ jẹ́ pé ìtọ́ lọ́wọ́ nìyẹn o kódà àwọn ẹ̀mí àtúndì bẹ́ẹ̀ lómi bá dé mọ́kà tipátipá ó lè ka iye ìgbà tó kírun ní ní ó lè ka ìgbà tó wá kírun ní arọ jàmá tá ànábì sọ yìí ládàá tí bẹ́ẹ̀ fún wa tó o mọ̀ bóyá ó kú lọ mí kọ́ wá jẹ́ sí pé tó bá dé sí ló ti máa kí gbogbo oorun rẹ àyájọ́ ìyá jẹ ọ gan ó ṣòfò ládàá tó pọ̀ ládàá tó pọ̀ lọ́bọ́ mọ́yàn lọ́wọ́ kí ló lọ́ọ́ ṣe gan tó o máa sùn ní aráàmù gan kọ́ ọkàn jẹ́ sí pé tó o bá fẹ́ lọ́wọ́ ẹ̀ lé lásán kí ló tún lọ́ọ́ ṣe lọ́hùn ọjọ́ mélòó lọ́ọ́ fẹ́ lò lọ́hùn tó wá jẹ́ sí pé òtẹ́ẹ̀lì ló lọ́jọ́ òkó sí ẹlòmíì tó gọ̀ gan torí tí ọba wa gọ̀ kọ́ ọ̀sán adúrú owó bàtà bàtà wọn kó tún jẹ́ sí pé táǹtẹ̀ kú bọ́ọ̀lù tó bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀rí táǹtẹ̀bù bọ́ọ̀lù gbogbo eléyìí tó wọ nàìjíríà kò sì tó ó tún wá mú táǹtẹ̀bù bọ́ọ̀lù lọ́wọ́ gbogbo àsìkò bọ́ọ̀lù náà lásìkò àìjì ó tún wò náà à ìkámọ̀ sí ó ń tọ̀ wọn o ó ń tọ̀ wọn sọ́ọ̀tì o gbogbo àwọn kátà ń sọ wọ̀nyí gbogbo ibi tó bá délé tí gbọ̀n kálukú tóun náà sì ní ájì kọjá ìrìn àjò afẹ́ kìí sí ìrìn àjò fàájì èyàn lọ ṣiṣẹ́ ni èyàn lọ àkúáyà àwọn ládá tó pọ̀ ni ládá tó pọ̀ lọ́fẹ́ lọ ní torí ìdí eléyìí kò sí kankan tó ọbẹ̀ lọ sẹ́bẹ̀ ju kó jura rẹ̀ lẹ̀ fọlọ́hún yányán lọ kọ́ wa délé ní tọ́lọ́hún òfurufú kọ́ wa délé ní tí ó ru òbítíbitì ládá tí ó rù dé lọ́dọ̀ náà láti lè mọ pàtàkì bí ọ̀rọ̀ àjì. bó ṣe tó ní ládàá àfàwọn abdullahi bínú Mas'ud wọn gba àdìsí kan wá lọ́dọ̀ wọn ní ànẹbì sọ fún wa yìí pé ẹ máa fi tẹ̀lé bẹ́ẹ̀ bá ti ń ṣe hajj ẹ tún máa ṣe umra bẹ́ẹ̀ hajj ẹ máa ṣe umra láàrin hajj àti umra ń sẹ́ẹ̀rí hajj àti umra méjèèjì ọlọ́run máa fi lé òsì dànù nù gbèsè ayé yẹn ẹ tún wò àbá sọ̀rọ̀ yìí fún wa dáadáa náà tó ti lọ wọ́n jẹ́ oyé wa pé àwọn máa ń pàdé àwọn ọmọ mi bí ọmọ tọ́ọ̀dù báyìí lẹ́rìí wọn táwọn bá pàdé wọn ní arọ́m wọn náà wọn béèrè lọ́wọ́ kan wọn pé à sẹ́rù yìí náà tó wọn bá bí à àbá ẹ̀ fìyẹ́ lẹ́ o èmi ò jẹ́ ká àbá kan wọn san èmi jẹ́ mọ́ tèmi àbá kan lè máa gbá èmi lójú tí máa ti wá sí bíbí mo ti wá gbàgbára nìyẹn bí débi tí máa gbàgbára lọ́dún tí bá ti sọ fún ọlọ́wọ́ àbá ẹgbẹ́ tí mo fẹ́ ni mo dé nàìjíríà báyìí nǹkan tó ń jù sí fẹ́mi lọ ni ẹ̀fẹ́ mi náà ti sọ bí wọ́n ti wí ní sọ yẹn o wọ́n gbà bẹ̀ yẹn wọ́n ní ìfọkàntà bẹ́ẹ̀ ìwọ wa ń kọ́ ìwọ tó ẹ bá àwọn èèyàn mọ sáàfà aládùúgbò ó tí ì lọ mọ́kàdí wọn ń fi ọlá láàjì ṣùgbọ́n á jí ó pàtàkì lẹ́mìí rẹ̀ orúkọ ọ̀mọ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ba ti tuwó jọ ẹjọ́ wà lẹ́mìí rẹ̀ náà ní gbà ah, ká tó máa da ilé ìsinmi bísínẹ́sì báyìí kọ́ ọ̀dà síbẹ̀ náà tẹ́lẹ̀ ta ló sọ wọn kó jèrè mẹ́ kó wọ́n dà síbi èrè eléyìí tó yẹ pé tó bá ti láníyàn dáadáa ọ̀sọ́ tì mọ́ ó lè géènì sọ wọn pé òsì ó kú ònú ìgbésí ayé rẹ lílọ sí ájì ní máa lé òsì lọ sọ ha gbogbo yóò gbé ìdànù kúrò fún yàn yóò dẹni tí ò ní lẹ́sẹ̀ lọ́rùn ànábì wa bẹ́ sàlàyé ẹ̀ kó lè yí wa dáadáa ànábì ní sẹ́bẹ́ yìí náà mọ̀ yìí pé kíní kan bẹ táwọn alágbẹ̀dẹ máa ń pè ní ẹ̀wùrì tí wọ́n máa fi mìíná ẹ̀wùrì tí wọ́n máa fi fẹ́nà yìí tí wọ́n bá ti kiri bọ̀ná ẹ̀rì pé tí wọ́n ti fẹ́nà sí dáadáa àwọn rọ́ọ̀sì kan bẹ tí máa jáde lára rí báyìí ẹ̀rì wípé ẹ̀wùrì yẹn àti náà ni ọgbọ̀n dànù bẹ́ẹ̀ náà ni ájì tí náà bá ṣe gbogbo àwọn òsì ara rẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ bí àwọn àpẹpẹ yóò ti gbọ̀n dànù bẹ́ẹ̀ náà lòsì àti ẹ̀ṣẹ̀ ó gbọ̀n dànù lára rẹ. ààrẹ tuntun sàlàyé kókó lè yé wa ṣé bá a mọ gold gold náà tí wọ́n bá wà nínú ilẹ̀ kìí ṣe bó ṣe máa rí tó bá pọ̀ tán yẹn kán tó ń pọ̀ tán ẹni pé tí wọ́n yà wọ́n padà fọ̀dọ̀ tí ara ẹ̀ dànù tí wọ́n fọ̀dọ̀ tí ara ẹ̀ dànù tán ni wọ́n máa wù yàn àdébìnrin wọn ṣe fọ̀dọ̀ tí ara gold dànù pẹ̀lú náà. àbí sílvà tí wọ́n fọ ìdọ̀tí ibẹ̀ dànù tó padà wá di ti tàn yìnyín tó padà wá di ti múyàn bẹ́ẹ̀ náà ni ájì ṣíṣe bẹ́ẹ̀ náà ni umura ni ó ṣe fọ ara rẹ̀ dànù ni ó ṣe fọ òṣì dànù kó olùgbèsè ayé rẹ̀ tí ó fọ àìrí ìgbóná yóò fọ yóò fọ dànù kó olùgbèsè ayé rẹ̀ àrẹ́bí ọ̀wá dákẹ́ síbẹ̀ àrẹ́bí tó lọ́ọ́ yẹ pé ń sọ yìí bẹ́ẹ̀ bá ṣe kò sí ẹ̀sán kan tó ṣe déédéé tó ju kọ́ lọ́wọ́ fi hàn sáré jẹ́nà lọ. ẹ̀sán tó ṣe déédéé pé yẹn ṣe ájì bó ti yẹ kéèyàn ó ṣe é òun ni kọ́ lọ́wọ́ fi hàn sáré jẹ́nà àlẹ́bí lọ sọ bẹ́ẹ̀ o. níparí táàbí dúró lẹ́ni kájọ padà tó máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ájì nínú túbà mi tí wọ́n wáyé. ìyàwó Aisha wọn lọ bá ànábì ìjọ kan wọn làwọn rí pé kéèyàn máa jagun sójú ọ̀nà Ah, à ìdá ànábì sọ wá ní sí yọ̀ǹda báwa obìnrin náà báyìí káwa náà máa jagun sójú ọ̀nà ọlọ́run káwa náà o bá wọn ọ̀tá jà ọ̀tá ẹ̀sìn káwa náà máa o wọn jà káwa náà lè bá patisipéètì o iṣẹ́ olóore níbi iṣẹ́ tọ́lọ́lá jù ànábì ni bẹ́ẹ̀ ni lóòótọ́ ọlọ́lá ṣùgbọ́n ètò ọlọ́lá jù yìí ń lọ òun náà ní kẹsì ájìmọ̀gbù sallallahu alayhi wa sallam ajẹ́pọ̀ wọ́n tó bá ti ṣe ájì nísìn ládàá rẹ̀ ju ládàá ẹni tọ́lọ̀ fèsì ọ̀tá ó jù lọ́gọ́ àrẹ́bì ló sọ bẹ́ẹ̀ o torí ìdí eléyìí káwa náà pàtàkì ọ̀rọ̀ àjì nínú ẹ̀mí kálíbà jẹ́ kan náà tí ó ní àwọn aládá tó pọ̀ tó sì ó sì tún kó olùgbèsè ayé wa allahumma isali islam wal muslimin ودمر الشرك والمشركين اللهم انصرنا ولا تنصر علينا اللهم افتح لنا ابواب رحمتك اللهم حقق هدفنا لقصد الحج بهذه السنه ووفقنا ان نكون من الهجاء في هذه السنة برحمتك يا رحم الرحمن وأن يجعلنا من الذين يعتمرون بهذه السنة برحمتك يا رحم الرحمن اللهم آدي ملكنا بهذا البلد إلى الإيمان اللهم وحقق عرفه على تطور هذا البلد برحمتك يا رحم الرحمن برحمتك يا رحم الرحمن اللهم اجعلنا سببا لنشر دعوتك في هذا البلد وما جاوره برحمتك يا رحم الرحمن وانصرنا على القوم الكافرين وانصرنا على أعدائك أعداء الدين برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم قوموا إلى صلاتكم